láti tún lè máa tẹ̀síwájú nípa àwọn àlàyé èyí tí a ń ṣe fún wa lábẹ́ ètò alìhìdáyà ìmọ̀nà ọlọ́run ọba kí ó má ṣe wá lọ́nà. inú oṣù rọmọbọ́ọ̀nì yìí gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé fún wa níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa wípé ó kún fún ẹ̀kọ́ ó kún fún oore fún gbogbo àgbáyé pàápàá jùlọ fún àwọn ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore èyí tí àrùn kan rẹ̀ lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí láti gbìyànjú bọ́lọ̀ ń bá fún un lágbára láti lè ṣe ọ̀kan ní tí a ń pè ní al-i'tikaf yìí ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ nínú oṣù Ramadan eléyìí tí kò sí nínú gbogbo oṣù tó kù bó tilẹ̀ jẹ́ wípé i'tikaf lè wáyé nínú àwọn oṣù míì tó yàtọ̀ sí oṣù Ramadan ṣùgbọ́n ẹ̀san àti àjùlọ tó ń bẹ fún àlẹ́ ìtìkáf nínú oṣù Ramadan kò láfiwé. ní tí a ń pè ní àlẹ́ ìtìkáf wal iqamatu ala shay'in òun náà ni kéèyàn ó dúró lérí nǹkan kan kéèyàn ó má gbẹ kó má gbò ló fi jẹ́ pé faqila liman lazama al-masjida wa aqama fi al-ibada mu'takifun wa gbogbo ẹnikẹ́ni tó bá fararo ilé ọlọ́run nínú mọ́ṣáláṣí fún àwọn ìgbà kan tí kò jáde kúrò nínú mọ́ṣáláṣí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ là ń pè ní al-mu'takif ẹni tó ń ṣe al-i'tikaf àjẹpẹ́ tá ń pè ní al-i'tikaf òun náà ni kéèyàn lọ fi ara ro ilé ọlọ́run kéèyàn ó digbá dẹrù kéèyàn lọ dúró sínú mọ́ṣáláṣí láti àárọ̀ dalẹ́ àbí fún iye àwọn gbèdéke àsìkò kan lẹ́ni tí ó dúró síbẹ̀ tí ó máa sin lọ́hùn tí ó máa ṣe pẹ́pẹ́ fúrú tí ó máa ṣàdúrà tí ó sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdìkàr ìrántí ọlọ́hùn. eléyìí ni kàtà ń pè ní al-i'tikaf. al-i'tikaf fi ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore tó tóbi ni fún gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ní kí oṣù Ramadan ó bá láyé tọ́lọ́run sì fún nígbà láàyè láti ṣe iṣẹ́ náà. ìdájọ́ tó ń bẹ fún al-i'tikaf nínú Islam àwọn àfáà ní kì í sọ̀ràn yàn àmọ́ nǹkan tó dáa pọ̀ ni níta fẹ́ ká ṣe ni pàápàá jùlọ nínú oṣù Ramadan akapama afẹ́ téèyàn bá lè ṣe ẹ̀san tó pọ̀ wà ń bẹ nítorí ọ̀rọ̀ àdìyà àdìsí àfọwọ́ Abu Hurairah radiyallahu ta'ala wọn ni kana rasulillah sallallahu alayhi wa sallam. يعتكف في كل رمضان عشرة أيام فلما كان العام الذي فلما كان العام الذي قبض منه اعتكف عشرين يوما أفوى أبو هريرة رضي الله عنه وإن يرجع نبي محمد صلى الله عليه وسلم ومن شيع الاعتكاف ومن قرى دلون مشلاسي ní ọjọ́ kẹwàá èyí tó bá kẹ́yìn nínú oṣù Ramadan ìgbà míì ogidi ogúnjọ́ lànàbí fi kura dunu, nu mọ́ṣáláṣí lọ sọ Ramadan lẹ́ni tó ń bẹ̀ lọ́n tó sì ń fara rẹ̀ fọlọ́. eléyìí dé kóyọ̀ wá wípé bàbá ń sọ̀rọ̀ nípa alẹ́ rìn tí káfílẹ́ ni kì í ṣe àdádálẹ̀ o kì í ṣe nǹkan tuntun nídìí ẹ̀sìn bí kì í ṣe pé nta bá anabi sallallahu alayhi wa sallam àbí tá a gbọ́ wípé anabi náà máa ń ṣe ni gbogbo ẹnikẹ́ni tó bá sì ti ń ṣe nta anabi ṣe onítọ̀ náà ló ń bẹ lórí ìlànà sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam pàtàkì al-i'tikaf ifararu ile mọ́ṣáláṣí ilé ọlọ́run nínú ọjọ́ kẹwàá tó kẹ́yìn ní oṣù Ramadan àwọn àǹfààní tí kò lákẹgbẹ́ ló ń bẹ́ẹ̀ nínú àwọn àǹfààní tó ń bẹ́ẹ̀ a máa jẹ́ kí ọkàn èèyàn ó pa sófo kúrò níbi gbogbo àlámọ̀rí ilé ayé àjẹkọ́kẹ́ èèyàn ó pa sófo sọ́dọ̀ ọlọ́run nìkan nítorí pé ẹni tó wà ana amalihi tàfà ọjọ́ pàyọ̀sẹ̀ kúrò níbi takhallaso anil amali ó yọwọ́yọsẹ̀ kúrò níbi àwọn iṣẹ́ ibi iṣẹ́ rẹ̀ kò lọ ẹnu owó rẹ̀ kò lọ bẹ̀ ó wà lọ tó sínú mọ́ṣáláṣí lẹ́ni tó pa ọkàn rẹ̀ sófo láti lè máa wojú rẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala. bákan náà nínú àwọn àǹfààní àti ọlá tó ń bẹ fún al-i'tikaf òun náà ni ẹni tó bá ń ṣe i'tikaf àsìkò tí yóò fi súnmọ́ lọ́hùn yóò pọ̀ jọjọ ju àsìkò tó fi yapa sí ọlọ́run lọ. nítorí pé inú mọ́ṣáláṣí tó wà kì í ṣe kó lọ ọbẹ̀ láti lọ tajà kó lọ ọbẹ̀ láti lọ ṣòwò bí kì í ṣe kó lọ ọbẹ̀ láti lọ fararalẹ̀ fún ọlọ́run subhanahu wa ta'ala. bákan náà al-i'tikaf a máa gbin at a máa gbin ìtẹríba sígbà yẹ̀yàn torí pé wọ́n tó ṣe wípé orí ibi tó ń sùn ààyè tí ó tó ń rìn sí àpọ́nlé yìí ọ̀gá jù púpọ̀ ó sì ti gbé títóbi ìgbéraga sí ọ lẹ́mìí ṣùgbọ́n tó bá fẹ́ lọ ṣe alẹ́ ti ká èyàn ó sùn sínú mọ́ṣáláṣí ó fara ara lẹ̀ nínú ilé ọlọ́run eléyà gbé ìgbéraga kúrò nú ẹ̀mí èèyàn a sì jẹ́ kí ìtẹríba ìrẹ́ ẹ̀mí ara ẹni ńlẹ̀ ó ráyè jókòó nù gbà ẹni. bákan náà nú àǹfààní tó ń bẹ nínú ìtìkáf òun náà ni wípé èèyàn ó kóra dúró kò sí ẹ̀dá kan tí ò ní níbi tí bàtà fi ń ta lẹ́sẹ̀ kò ní sí ẹ̀dá kan tí ò ní síbi tí nǹkan ti ń ja àjẹlábẹ́ àṣọ. ṣùgbọ́n tó bá dínú oṣù Ramadan ọjọ́ kẹwàá kan yìí èyí ò dìgbà dẹrù èyí ò lọ kóra dùnú lé ọlọ́run téèyàn ò ní nǹkan kan téèyàn ń sọ ní pé ọlọ́run ṣàánú mi lórí àlámọ̀rí mi báyìí ọlọ́run ṣe nǹkan báyìí fún mi èyàn wá fòdì di ọjọ́ mẹ́wàá ṣe lẹ́ni tí ó ṣe pé kò sí nǹkan kan mìíràn tí ń ṣe nu mọ́tálásí ju wípé ó ń jí rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọ̀nà àǹfààní tó tóbi lélẹ́yìí tó lè ṣèdò ìṣìnà èyí tó káàkiri àwùjọ wa lẹ́nu pàápàá jùlọ níbi ìmọ̀ yajúlé kiri àsìkò èyí tó fi máa yajúlé kiri lo àǹfààní nínú oṣù Ramadan yìí kí wọn náà wọlé ìsílẹ̀ Ọlọ́run láti ṣe àlẹ́ àtìkà àti àwọn àǹfààní míì tí kò lóǹkà tàbá ní ká máa kà á nípa ọlá àti àjùlọ tó ń bẹ fún àlẹ́ àtìkà nínú hadithi yà wà Aisha radiyallahu anha wọn kàn nàbí sallallahu alayhi wa sallam ya'takifu al-ashra al-awakhir min ramadan hatta tawaffa allah azza wa jalla wọn ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò yéé máa lọ ṣe i'tikaf ọjọ́ mẹ́wàá kan inú oṣù ramadan kò yéé máa kóra dó sínú mọ́ṣáláṣí ó sì ń ṣe bẹ́ẹ̀ títí tọ́lọ́wọ́n bá fi mú ẹ̀mí sọ́dọ̀ sòyẹn túmọ̀ sí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ẹnitọ́lọ́run ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ẹnitọ́lọ́run ọba ti kẹ́ ẹnitọ́lọ́run ọba ti yọ́nú sí síbẹ̀síbẹ̀ ànábì ò fi ọjọ́ mẹ́wàá kan kò fi ṣeré bí kì í ṣe pé yóò kóra dúró sínú mọ́ṣáláṣí lẹ́ni tí ó máa bẹ̀ lọ. kódà òun nìkan kọ́ a tún sọ fáwọn ìyàwó rẹ̀ náà ogun wa dùn dúró nínú mọ́ṣáláṣí láti máa bẹ̀ lọ. alọ́ ìtìká níta ń pè ní alẹ́ ìtìká fi ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ọlọ́run tọ́ka sí nínú alukur'an أعوذ بالله من الشيطان الرجيم ألون ولا تباشروهن وأنتم عاكفون في المساجد Ọlọ́run ní ẹ̀yin kò gbúdọ̀ bá àwọn ìyàwó yín láṣepọ̀ nígbà tẹ́ bá ń ṣe ìtìkáàfù lọ́wọ́ ìyẹn tún wà pé Ọlọ́run ọba láti sánmà lọ́hùn Ọlọ́run ọba jẹ́rìí sí tá à ń pè ní alẹ ìtìkáàfù. àwọn àfa wọn jẹ́ pé wà wípé ẹni tó bá fẹ́ ṣe ìtìkáàfù yìí a kì í ṣe nínú yàrá ẹni a kì í ṣe nínú ṣọ́ọ̀bù ẹni èyàn ó dìgbà dẹrù èyàn ó lọ sí mọ́ṣáláṣí pàápàá jùlọ mọ́ṣáláṣí tí wọ́n bá ti ń kírun jímà kí nìdí tá a fi sọ ìrun jímà yìí torí pé ọ̀rọ̀ àwọn àfa pọ̀ lérí ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ń ṣe ìtìkáf ní mọ́ṣáláṣí náà ti ń kírun jímà eléyìí yóò mú ìrọ̀rùn wá láti lè máa láǹfààní àti rí jímà kí láì ṣe pé yóò jáde ìdí ni táwọn àfa fi sọ wípé ó dára púpọ̀ pé àwọn tó bá fẹ́ ṣe àrà ìtìkáf kó lo mọ́ṣáláṣí èyí tí wọ́n bá ti ń kírun jímà bákan náà bí a bá fẹ́ ṣe ìtìkáf nínú mọ́ṣáláṣí a gbúdọ̀ kíyèsí ìmọ́tótó inú mọ́ṣáláṣí náà a gbúdọ̀ tó pé torí pọ́lọ́ ńlá fẹ́ sìn káwá dọ̀tí inú gbogbo mọ́ṣáláṣí káwá gbé kókó ọbẹ̀ sí sáfù àkọ́kọ́ ká da gbogbo gàárì sínú mọ́ṣáláṣí eléyìí ìwà tó lòdì sí súnà anabi muhammad sallallahu alayhi wa sallam òní eléyìí jẹ tí a bá fẹ́ lo ilé ọlọ́run láti ṣe àlọ́ ìtìkáf á tún ibẹ̀ ṣe kódà tí gbà láàyè bá ń bẹ fún wa ó dáa ká ta ìtẹ́ ìtàlẹ́pẹ̀ níbi tent ká ta sínú mọ́tálásí àbí kí a fi ibi ká dábì kan ká wa kó síbẹ̀ kó sì pé tá a bá ti fẹ́ bẹ̀ lọ́n kó má bàa sí pé ròyìn ròyìn kankan yóò máa gbanú gbà yà wa torí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi náà máa ń ṣe bẹ́ẹ̀. nínú gbogbo àwọn mọ́sálásí mọ́sálásí tó lọ́lá jù tó lápọ̀nlé láti ṣe àtìkáf òun náà ni masjidul haram tí ń bẹ ní maka àti masjidu nabawi èyí tí ń bẹ ní madina ti ṣe masalasi anabi àti masjidu al-aqsa masalasi ni èyí tí ń bẹ ní jerusalem àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀ yẹn bá lágbára láti lọ ṣe ìtìkáàfù bẹ́ẹ̀ ẹ̀sán tó máa tóbi ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ju gbogbo masalasi tó kúrò lágbàáyé ìdí nìyí tó fi jẹ́ pé àwọn tí nǹkan bá yé nínú Ramadan báyìí tó bá ti ń kú fẹsifẹsi tí ó tàn àwọn àgbà Saudi Arabia lọ wọn á lọ ṣe umra wọn á lọ farara lẹ̀ fọ́lọ́run wọn á kóra dúró nínú mọ́sálásí ọlọ́run ní maka fún odidi ọjọ́ mẹ́wàá kan inú ramadan kò sí táwọn wọ̀nyí náà wà bí kì í sojú rẹ̀ ọlọ́run àti gbígbé bùkátà ẹni síwájú ọlọ́run kó sì lè bá yẹn gbé yàrá. al-i'tikaf yushra wa i'tikafu an-nisaa bi shartayn ìgbàláyé ń bẹ ẹni tó bá jẹ́ obìnrin tó náà bá fẹ́ ṣe i'tikaf ìgbàláyé ń bẹ fún nínú sharia islam obìnrin náà lè ṣe ìtìkáàfù pẹ̀lú àwọn májẹ̀mú wo májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni kò ṣe wípé obìnrin idhnu zawjiha obìnrin gbọ́dọ̀ gba yọ̀ǹda ọkọ rẹ̀ kó tó lọ ṣe ìtìkáàfù èyíkéyìí inú obìnrin tọkọ bá lóun ò faramọ́ tó wá lágídí tó ní túláàsì òun fẹ́ lọ ṣe ìtìkáàfù gbogbo àwọn ẹgbẹ́ òun náà ti wà ń bẹ̀ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ tó bá lọ ń ṣe ìtìkáàfù bẹ́ẹ̀ abẹ́ ìbínú ọlọ́run ọba ló nítorí pé kí obìnrin ó tó gbalada lórí ìtìkáàfù rẹ̀ tó ń ṣe agbọ́dọ̀ rí àkọọ́lẹ̀ pé ọkọ rẹ̀ yọ̀ǹda fún ó gba yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ sì yọ̀ǹda fún. eléyìí ẹ jẹ́ ká ti bì ká kíyèsí pàtàkì gbígba yọ̀ǹda obìnrin lọ́dọ̀ ọkọ lórí tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ìsìn lọ́hùn ọlọ́run ní kóbìnrin ó gba yọ̀ǹda lọ́wọ́ ọkọ ẹ̀ tí ò bá gba yọ̀ǹda ọlọ́run yóò dá a lù láyà bó o wá ní nǹkan tí ètò ẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn tóbìnrin wá ń ṣe léni tí ò gba yọ̀ǹda lọ́wọ́ ẹ̀ tó jọ́kọ̀ ẹ̀ nínú hadith eléyìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ní ìyàwó Aisha radiyallahu anha kọ́lọ́wọ́n bá kí ó bá wa yọ́nú sí wọn. ìgbà tí àwọn náà fẹ́ ṣe alẹ́ àti káàb wọ́n gbà yọ̀ǹda lọ́wọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní fastadhanatu Aisha tu fa adhina laha ìyàwó Aisha ó sì gbà yọ̀ǹda lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ sì ni anabi yọ̀ǹda fún wípé kó lọ́ọ́ ṣe ìtìkà eléyìí ni wọ́n jẹ́ mọ́ alákọ̀ọ́kọ́ fún gbogbo ẹni tó bá jóbìnrin àbí ọlọ́mọge tó fẹ́ ṣe ìtìkáf yóò gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ àbí kó gbà yọ̀ǹda lọ́wọ́ bàbá rẹ̀ tí kò bá tí ì lọ́kọ. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì allah yakuna fi ìtìkáfi ha fitna òun náà ni kó má jẹ́ pé ibi tá a ti fẹ́ ṣe ìtìkáf yìí fitina ń bẹ ń bẹ àìbalẹ̀ àyà ń bẹ ń bẹ tó bá ti rí bẹ́ẹ̀ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kó jókòó sínú ilé ọkọ rẹ̀ ìtìkáf ìsọ̀ràn yàn lé lérí bó ti wulẹ̀ kó máa obìnrin bá ń ṣe ìtìkáàf tó yẹ pé ibi tí ń sùn ibi tó ṣí sílẹ̀ ni ibi tó yẹ pé gbogbo yẹn bá ń kọjá àwọn èèyàn máa rí ń bẹ ibi tó yẹ pé òjò tó dò bá rọ̀ gan òjò pa á mọ́ bẹ́ẹ̀ fitna ti wà ń bẹ ni àbí ibi tó ṣe pé wọn ò dáàbò bò dáadáa kúrò níbi táwọn ọkùnrin rìn sí gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ rí pé kò sí ń bẹ ká tó lè fọwọ́ gbáyà ìlọṣẹ ìtìkáàf ẹni tó bá oníkóso pé ní bá fẹ́ ṣe é ti káf ó gbúdọ̀ wà nínú àwẹ̀ eléyìí kì í ṣe dandan àmọ́ ó dáa púpọ̀ kí a ṣe é ti káf ní Ramadan pàápàá jùlọ wà tí a bá tún ṣe kí ni o tí a bá wà nínú nínú àwẹ̀. alẹ́ ti káf sínú Ramadan wọ́n ló dáa púpọ̀ ká lo ọjọ́ mẹ́wàá gbáko tí a bá fẹ́ ṣe é ti káf nínú oṣù Ramadan kò sí láì fi ń bẹ́ẹ̀ èèyàn lè lo ogúnjọ́ èyí tó kàn inú Ramadan torí pé a rí àkọọ́lẹ̀ pípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó dún ọdún ọdún tí ó jáde láyé Ànábì ṣe ìtìkáf fún odidi ogúnjọ́ ẹni tó bá wá fẹ́ ṣe ìtìkáf mata yadkhulu al-mu'takif wa mata yakhruj ẹni tó bá fẹ́ ṣe ìtìkáf ìgbà wo ni ó wọlé ìgbà wo ni ó sì jáde èyí tó lálàáfíà nínú ọ̀pọ̀ ọ̀rọ̀ tí àwọn olùmẹ̀sìn sọ èyí tí ó ṣe é gbẹ́sẹ̀ lé lórí òun náà ni pé ẹni tó bá fẹ́ ṣe ẹ̀ǹtìkáf yóò wọ lẹ́yìn ìtìkáàfù rẹ̀ o lẹ́yìn ìgbà tí ó bá kírun àsùbà tán tí ààwẹ̀ ti di mọ́kànléní ogún tí ààwẹ̀ ti di twenty one àárọ̀ ọjọ́ náà bí a bá ti kásùn bá tán èyàn ó wọlé láti bẹ̀rẹ̀ ìtìkáàfù ó sì ń bẹnu àwọn onímọ̀ tí wọ́n léyìn ó bẹ̀rẹ̀ láti yóò kọ̀ láàrẹ̀ tíyẹn bá ti kí mọ́gírìbì ṣùgbọ́n èyí tó lálàáfíà jùlọ òun náà ni wípé lẹ́yìn ìgbà tí a bá kírun àsùnbà tán lèèyàn máa ń wọlé al-i'tikaf. ìgbà wo ni èyàn ó jáde kúrò nílé nínú mọ́ṣáláṣí láti parí i'tikaf ẹni. àwọn àfa wọn ní tí òòrùn bá ti lè wọ̀ àbí tí a bá ti lè gbọ́ pé wọ́n ti rí oṣù eléyìí fi yé wa wípé àdájú ṣáká ààwẹ̀ ti parí ẹ̀tìkáàfù sì ti parí nìyẹn àmọ́ èyí tó lóore jùlọ èyí tó dára jù ó sì wà níbàámu súnà anábìwá muhammad sallallahu alayhi wa sallam kò náà ní pé òjíṣẹ́ ọlọ́run a máa gba ẹ̀tìkáàfù àgbà lọ sí mọ́sálásí ìdì ó dáa púpọ̀ ní tó bá wọ ẹ̀tìkáàfù ó ti mú aṣọ ọdún rẹ̀ lọ́wọ́ yóò múra yóò sì gba ẹ̀tìkáàfù náà yóò gbà lọ sẹ́yìn eléyìí òun ló lóore jùlọ kí ni nǹkan tí ẹni tó bá ń ṣe ẹ̀tìkáf kí ni àwọn nǹkan tó lè ṣe kí sì ni nǹkan tó lè ba ẹ̀tìkáf rẹ̀ jẹ́ àwọn nǹkan tí máa ń ba ẹ̀tìkáf jẹ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá dà níyàn àti ṣe ẹ̀tìkáf ó lọ báyìí alákọ̀ọ́kọ́ al-khuruju min ghayri udhnin shar'i wa li ghayri al-hajati kúrò ní mọ́ṣáláṣí láì nídìí pàtàkì èyí tẹ̀sìn faramá àbí láì ṣe pé bùkátà dandan wo kò béèrè fún un kí ni túmọ̀ bùkátà dandan wo ko òun náà nípa ẹni tí gbẹ̀ ń gbà tí yóò sì síbi tó lè ṣe gbọ̀nsẹ̀ sí nínú mọ́sálásí kí ló ń tọ̀ ọ̀hún ṣe yóò jáde kódà ó lè lọ́ọ́lé láti lọ́ọ́ ṣe gbọ̀nsẹ̀. bákan náà ẹni tó ṣe wípé jíjẹ múmu rẹ̀ kò sí nínú mọ́sálásí yóò jáde láti lọ́ọ́ gba jíjẹ múmu rẹ̀ ni eléyìí bùkátà ó béèrè fún kó jáde tó bá jáde fẹ́lẹ́ yìí kò sí láì fún bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń ṣe ìtìkáàfù tó jáde lọ ọjà tó lọ tajà gbà tó tún dalẹ̀ tó tún padà wá eléyìí kì í ṣe ẹtìkáàf èyí tá à ń tọ́ka sí níbí yìí o. bákan náà eléyìí kò lòdì sí ẹni tí ó bá wá bẹ́yàn o tẹ́nìkan bá wá bẹ́yàn o kò sí láì fi bẹ́ẹ̀ èèyàn lè sin onítàn jáde eléyìí kò bà ẹtìkáàf èèyàn jẹ́ bákan náà a rí àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ ìyá wa Aisha radiyallahu anha ipò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam anabi gan máa na orí rẹ̀ síta nínú mọ́ṣáláṣí tó bá ń ṣe ìtìkáf tí ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ tí wọ́n sì mọ̀ bá ya irun rẹ̀ dáadáa kì í ṣe èèwọ̀ kí ara ẹni ó kan ara ìyàwó èèyàn nígbà tí èèyàn bá ń bẹ ní ìtìkáf àmọ́ ní tó jẹ́ èèwọ̀ ni wípé ẹni tó ń ṣe ìtìkáf ó gbúdọ̀ bá ìyàwó rẹ̀ láṣepọ̀ bó ti wọlé kó tó bá wáyé bẹ́ẹ̀ ìtìkáf rẹ̀ ó ti ṣe kí o ó ti bàjẹ́ nìyẹn bákan náà ẹni tó ń ṣe ìtìkáàf kò sígbà láàyè fún un láti lọ bẹ̀ aláàárẹ̀ wò àbí láti gbọ́ pé ẹnìkan fàyè lẹ̀ òun fẹ́ lọ bí jìnnìza rẹ̀ lókùrú ìgbà tó ti ń ṣe ìtìkáàf lọ́wọ́ eléyìí kò lẹ́tọ̀ bákan inú tó lè ba ìtìkáàf jẹ́ òun náà ni ìbá obìnrin ní àṣepọ̀ ẹni tó ń ṣe ìtìkáàf lọ́wọ́ tó wá wálé lẹ́yìn magrib ó wá báyàwó rẹ̀ láṣepọ̀ ó tún wá wẹ̀ jánaba ó wá padà sí mọ́sálásí irú ẹni bẹ́ẹ̀ kó lọ kó ẹrù rẹ̀ mọ́sálásí ìtìkáàfù rẹ̀ ti ṣe kíni o ó ti bàjẹ́ nìyẹn. kí ni àwọn nǹkan tí ẹni tó ń ṣe ìtìkáàfù tó lè ṣe tí kò sì bà ìtìkáàfù rẹ̀ jẹ́ àkọ́kọ́ náà al-khuruju lil-hajati allati la budda minha kéèyàn ó jáde fún ìjáde tí bùkátà béèrè fún kal-khuruju lil-akli wash-sharab aw qada'i bóyá láti lè lọ jẹun àbí láti mu ni àbí láti bíyà bùkátà míì tí kò lè rí bíyà rẹ̀ nù mọ́ṣáláṣí wọn ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹni tó ń ṣe i'tikaf ó lè ṣe eléyìí. ẹlẹ́ẹ̀kejì ishtighalu al-mu'takifi bil umuri al-mubaha ẹni tó ń ṣe i'tikaf lọ́wọ́ ó gbúdọ̀ kó ẹ̀mí rẹ̀ ní ṣùṣù ó gbúdọ̀ gbìyànjú kó máa sapá lérí àti máa ṣe àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ ìgbàláyé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ min tashyi'in bóyá ẹnìkan wá kí ẹni yẹn wá ń lọ ó wá sin onítàn jáde wọn ni òsì tó burú bẹ. wàzá irihi tẹ̀síyí ìzà irihi wàlkìyàmì máàhù ilà bábìlì masjid àbí kéèyàn ó dìde tẹ̀lé ẹni tó bá wá bẹ́ẹ̀ yẹn o kéèyàn ó sì sìn dé ẹnu ọ̀nà mọ́sálásí wọn ni eléyìí kò sí láìpẹ́ bẹ́ẹ̀ o kò bá ìtìkáfù ẹni jẹ́. bákan náà ziyaratul mar'ati lil mu'takif ziyaratul mar'ati lil mu'takif kóbìnrin wá bẹ ẹni tó wà ní ìtìkáfù wọ bóyá gbúrò rẹ ni bóyá ìyàwó rẹ ni bóyá ìyá rẹ ni bóyá àǹtí rẹ ni tójóbìnrin tó sì gbọ́ pọ̀ wà ní itikaf tó sì wàá bẹ owó ńbẹ kì í ṣe bíi ti bá ń sọ̀rọ̀ kó wa máa ṣe mm, mm, mm, kó máa sọ̀rọ̀ là gbala yìí ń bẹ wọ́n lè bẹ̀ wá wò a sì lè sin obìnrin lè bẹ̀ wá wò nígbà tá a bá ń ṣe itikaf lọ́wọ́. wa khuluwatil mu'takifi bi zawjati ẹni tó ń ṣe itikaf lọ́wọ́ ó nìkan lè dá wà pẹ̀lú ìyàwó rẹ̀ bóyá wọn jọ ń sọ̀rọ̀ ní tí wọ́n sinra wọn síta tí wọ́n jọ ń sọ̀rọ̀ gbàláyé ń bẹ ẹni tó ń ṣe itikaf ó lè ṣe eléyìí bákan náà ẹni tó ń ṣe itikaf gbàláyé ń bẹ fún o ó lè wẹ̀ torí pé ntẹ́lómi máa ń rò ní itikaf ni pé téèyàn bá ti wẹ̀ itikaf ti bàjẹ́ kò sí ní tó jọ bẹ́ẹ̀ àfẹ́kẹ́ni tó ń ṣe itikaf lọ́wọ́ gan kó máa rùn ó dáa púpọ̀ kó wẹ̀ bákan náà tálùwàlá rẹ̀ bá já kó tún àlùwàlá ṣe bákan náà nínú àwọn tí gbàláyé ń bẹ fún tàbá ń ṣe ìtìkáàfù lọ́wọ́ òun náà ni wípé a lè gbé intanet sí tẹ́ǹtì àbí nǹkan bíi àpò ẹ̀fọn a lè gbé sínú mọ́tálásí láti lè máa kó sínú rẹ̀ nígbà tí a bá ṣe bùkátà wa tán kẹlẹ sì tún lè fi àyè lẹ fáwọn ìtàn àbẹ̀mọ́ kírun mọ́sálásí ká má bàa wá rò pé àbí wọn ti sọ mọ́sálásí di ilé ọ̀run ni. bákan náà nínú àwọn ìtótọ́ tí kò sí láì fi ń bẹ̀ àwọn tó ń ṣe ìtìkáàfù wọ́n lè gbé ibùsùn wá sínú mọ́sálásí kọ́mọ àdìgbà ilẹ̀ tá a tẹ́rọ̀ gírẹ̀ tá a ṣe gbá ta ṣàwó níbo ẹ fẹ́ sùn sí tẹ́ẹ̀rí sùn sí bíi kò sí láìfẹ́ àwọn tó ń ṣe ètìkà wọ́n lè gbé nǹkan àbùsùn wọ inú mọ́ṣáláṣí. bákan náà ìgbàláyé ń bẹ o fún ẹni tó bá ń ṣe ètìkà ó lè dẹnu kọ obìnrin nípasẹ̀ bàbá rẹ̀ ni bákan náà wọ́n lè so yìgì obìnrin fún lẹ́ni tó wà ní ètìkà eléyìí kò bà ètìkà rẹ̀ jẹ́ bákan náà obìnrin tí ẹ̀jẹ̀ aláwọ̀ ọ̀dà ti ń bá fínra tí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù kò fìgbà kan dá lára rẹ̀ irúfẹ́ obìnrin báyìí náà kò sí láì fi o ó lè ṣe àlẹ́ ìtìkáàfù nù mọ́ṣáláṣí. bákan náà àwọn onímọ̀ wọ́n ń jí kó yọ wáyé pé tí obìnrin tó bá fẹ́ ṣe ìtìkáàfù nù mọ́ṣáláṣí ó dáa kó paramọ́ o kó má ṣèṣe bẹ́ẹ̀ ni pinnu yàrá òun lòún wà yálà ó fẹ́ jókòó ni ó fẹ́ sùn ni àbó fẹ́ ṣe ìkéyìí nù sẹ́nu mọ́tàlásí kí wọ́n rí i pé wọ́n tọ́jú ara wọn sì pa ara wọn mọ́ nítorí pé kìsọ obìnrin nìkan ló wà ń bẹ̀ mọ́ o àwọn ọkùnrin náà ti wà ní irú àyè bẹ́ẹ̀ kí wàá ní nǹkan tá a máa ṣe tá a bá ń ṣe ìtìkáfù lọ́wọ́ àwọn nǹkan tá a máa ṣe òun náà ni ó bẹ̀rẹ̀ látòrí àsọ̀lá àmọ́ kí wọ́n wákàtí márùn-ún lásìkò rẹ̀ wa tilawatul Qur'an ama kí alukurani dáadáa wàdíkùrúláì tàcálà ama sàwọn ìrántí ọlọ́run tí ń bẹ náà àtikárò wa bákan náà a sì tún ma ṣe istikfaruhu ama tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run wà dùcá ama ṣàdúà wà sọ̀láàtù àlà nàbí ama ṣe àkíkẹ́ àti ọlọ́run fún anabi sallallahu alayhi wa sallam wà tafsir alukur'an a sì tún ma wà dirasatul hadith bákan náà wọ́n tún ma ṣàlàyé ọ̀rọ̀ anabi sallallahu sallam fún wa àwọn nǹkan wọ̀nyí kò sí láì fi bẹ́ẹ̀ nígbà tá a bá wà ní inú itikaf ní tí wọ́n ní a máa ṣe lélẹ́yìí nítorí pé a kọ̀ kéèyàn wà ní itikaf ká sọ ààyè ń di ààyè táwa àtọ̀rẹ́ ẹ̀wò ti máa pàdé ká sọ di ààyè tá a ti ń gbàlejò ká sọ di ààyè eré ká sì sọ di ààyè awẹ́wà gbogbo eléyìí ó jẹ́ nǹkan tí ẹ̀sìn lòdì sí nípa táǹkù ní ààrẹ itikaf torí pé tó bá wọ itikaf àti ó fi jáde òun náà rí wípé ìdàgbàsókè nínú ẹ̀mí ó ti bá ó ti bá o yóò sì fọkàn balẹ̀ wípé àwọn àdúrà ohun tó ń gbé síwájú ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ọba yóò ṣe tẹ́wọ́gbà àdúrà náà eléyìí ní àlàyé èyí tí ariwo ó ṣe pàtàkì nípa tá ń pè ní alẹ́ ẹ̀jíkà torí pásìkò yìí òun náà lọ́lọ́run ọba fi òru lẹ̀ Lailatul Qadr sí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ wa láwùjọ wa lẹ́nu bá a ṣe ń ṣe Lailatul Qadr yẹn ó ti yàtọ̀ síbá ṣe gbé kalẹ̀ Laylatul Qadr ohun tó wọnú itikaf ni ìmọ̀ ṣe itikaf láàfin wọ òru Laylatul Qadr ṣùgbọ́n láwùjọ wa lé ní oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn gbà ṣe èyí tó bá súnà mu òun náà ní gbogbo ẹnikẹ́ni tó bá ń wá Laylatul Qadr nínú àwọn ọ̀nà tó yájú nínú àwọn èèyàn tó sì lóore jùlọ òun náà káwọn náà wọlé kákóra eléyìí tí a wí ọlọmọṣẹ àdìpọ̀ ṣe wá láǹfààní àwọn ìta tí ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run jẹ́ kó wúlò fún wa. sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala wa sahbihi wa sallama taslima.